ìgbàgbọ́ Yorùbá ò lẹ́tọ̀ tó yẹ kí a gbọ́. ìgbàgbọ́ Yorùbá ò lẹ́tọ̀ tó yẹ kí a gbọ́. ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. èèyàn ṣe ròdòròdò bí ọ̀lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́ ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. ọpẹ́ mímọ́ mímọ́ nínú ọlá ńlá ni fún Ọlọ́run ọba èjìdé ìdáyé paríparí ọlá ọba lánàá ọba lénìí ọba lọ́jọ́ gbogbo ọba dàgbà mọpàròyè èjìdé ìdáyé ọba tẹnìkan òbí tí ò bíyàn tí ò sì ní bí láéláé elédùà tó jẹ́ wípé kì í tòògbé débi tí ó sùn ọba tẹnìkan ò lè fọ̀rọ̀ kú lọ àbí ta ló lè fọ̀rọ̀ kú lọ elédùà ọba tí ń jẹ́ wàhálà náà mùlàwù ọba tí ì tògbé débi tí ó sùn ẹ̀yin ni mo fọpẹ́ fún o ni mo fìyìn fún ẹ̀yin ni mo mú gbogbo ògo wá fún oúnjẹ yìí mo gbé wá yìí o ẹ má ṣàì gbà lọ́wọ́ mi alhamdulilayi rabbil alamin ààrẹ dr kọlá ọlátúnjì ọmọ olójìdè lẹsẹ níkìrun àgùnbẹ lóòkọ mi èmi àmọ ní kóríkó báyìí ni wọn ń kọyan lé bàbá tó mi lọ́mọ bẹ́ẹ̀ ni gbàlọdẹ gbàlọdẹ ni wọn ro kàńkòkò ìkọ àkóyanú odó béèyàn bá ṣe bẹ́ẹ̀ kọkà wàláì ìyọnu ni ó dà um mo tún dé mo gàgà àrá sórí ètò ìgbàgbọ́ yorùbá fún tòní ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú méjì ọjọ́ mẹ́ta arìnrìn àjò ni kó lè bá a dá gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì gbà á lálejò lókè òkun a dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ wọ́n lé báyìí wípé awáyé má ṣiṣẹ́ lórúkọ tá à ń pè fa bẹ́ẹ̀ ni awọ̀lú mọ́jìyà lórúkọ tá à ń pèsè ọ̀dàrà a ní ìkáyé lórúkọ tá à ń pa àwọn ìyá mi bàgẹ́ bàgẹ́ àwọn ìyá mi ẹlẹ́yẹ báwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ní ọmọ látúnjí kí ló dé tó ń pè wá èmi ò pè é nítorí bá méjì mò ń pè é nítorí ara mi nítorí soj nítorí òlíntò ẹ wọn wá nítorí kíni mo nítorí ajé ni o ajé ògún kúnúsọ onísọ òbòjì wọn ní ká fọkàn wa balẹ̀ wípé lódidi lódidi lẹlẹdùmarè ó mọ pèrè ajé tiwa kò wá wá nítorí lódidi lódidi lẹlẹdùmarè fìgbé tọrọ fólúgbó lódidi lódidi lolúgbó fìgbé tọrọ fọyàgbé àti pé kékeré báyìí ní ṣẹṣẹ ẹfun ti gbígbá ajé lọmọ rẹ lórí ajé mo pè ọ lónìí kó wá jẹ mi ní wéréwéré mo pè ọ lónìí kó wá jẹ mi ní wàràǹṣeṣà ẹn wọn ní bàbá bàbá débi ẹyìn tá a sí àgbà ọlẹ lónítọ̀hún èmi là á mọ sọ̀rọ̀ bá lónìí mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ̀yin náà mọ̀ wípé èmi hẹrà débi tí ń he èyí tí ò lọmọ nú ẹ má jẹ́ àdára wa n tá a mọ sọ̀rọ̀ bá lónìí òun náà la pè ní ẹ̀mí <laughs> kí ni wọ́n ń pè lẹ́mìí ẹ̀mí yìí àwọn kan máa pè ní soul àwọn kan máa pè ní spirit àti soul àti spirit báwo náà ṣe ń ṣiṣẹ́ ẹ̀mí tiẹ̀ aṣẹ ìwo ló wà lára ẹ̀ báwo ló ṣe lè lu ẹ̀mí rẹ tó fi lè púùlù ẹnájì lára ẹ̀mí rẹ tí wàá fi gbàre lọ́dọ̀ Elédùà bó o lẹ̀mí rẹ ṣe ń ṣiṣẹ́ fún ọ ẹ sì bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi lónìí ọgbọ̀n orin wìn wọ́n máa ń sọ fún wa pé gbogbo nǹkan kọ́ lóògùn ìṣẹ̀mí tí ń bẹ́ lòmíì ṣiṣẹ́ kò nílò kó sóògùn kan understand ẹ̀ ni kó o dẹ̀ tẹ̀lé sísẹ̀ntẹ̀lé instruction lọ̀rọ̀ ayé ẹ̀mí yìí tó wà ní ọkàn wa tí ń bẹ lára kálukú ẹ jẹ́ á rántí nínú ìtàn tá a gbọ́ wọ́n sọ̀tàn yẹn fún wa gbogbo la la gbọ́ wípé àgbàtẹlẹdùà dá ọmọ èèyàn tán tó fi èèpẹ̀ mọ́ wá wọn ló fẹ́ atẹ́gùn sí wa nímú lẹ́nu òun náà ń pè ní ẹ̀mí tá a mí tíwọ náà mí ẹ̀mí yìí gangan tọlọ ni bọ́dì tó ń lò ó yá ni ilẹ̀ ó jẹ ẹran ara rẹ ẹ̀mí gan ló jẹ́ o mọ̀ ṣèyàn ǹjẹ́ kí n jọ jẹ́ kí n sọ fún ọ ǹjẹ́ ẹjọ́ mọ̀ wípé lọ́jọ́ súná tán sọ lórúkọ àbórúkọ tán bá ń pè ọ́ tán ń pè ọ́ tó ń wẹ̀yìn orúkọ yẹn ti rẹ́gísítà mọ́ spiriti rẹ ẹ̀mí rẹ ni o nítorí jọ́ tó o bá kú tó o bá lérò àlìàṣà tẹ́mi bá jáde lára rẹ wọn ò ní pè ọ́ lórúkọ tó ń jẹ́ mọ́ òkú lọ́ọ́ dì orúkọ ti lọ ẹ̀mí ti gbé orúkọ lọ ẹ má jẹ́ ń dé ìbùnà pẹ́nu àwọn lárúbáwá pé kinní kan ní ìmúrọ́dù kọlìbò àìsàn ọkàn àìsàn ọkàn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ rò pé kéèyàn ní hypertension àbí kí ó ní eh, kó ní hypertension tàbí kó ní àwọn àìsàn kan tán tó ní í ṣe pẹ̀lú cardiovascular ailment ni òun kọ́ o ìmọ̀rọ̀dù kọ́líbù ó ní àìsàn ọkàn nípa ròyìnròyìn ẹ̀mí rẹ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ń ṣiṣẹ́ pẹ̀lú áàtì rẹ ni ló fi jẹ́ pé tó o bá ti ń ronú tó o ti ń ro tínú rẹ̀ ń bà á jẹ́ tó o ti ń ro ọkàn yóò o ti ń fi ọkàn rẹ tó jẹ́ heart rẹ ń ṣiṣẹ́ àwọn méjèèjì ó wàá ṣiṣẹ́ ni ó wàá jẹ́ kí ọkàn rẹ ti ń jẹ́ heart ń kó weak tẹ́lẹ̀mí ò bá sọ̀rọ̀ á ní ọkàn ń sọ fún òun pé kóun dìde kóun ṣe báyìí ẹlòmíì ò sọ̀rọ̀ á ní ẹ̀mí ń sọ̀rọ̀ báyìí báyìí fún un jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ọ lónìí ẹ̀mí tó sọ̀rọ̀ fún ọ wípé kó o dìde lọ kọ application síbi báyìí múra kó lọ sọ́dọ̀ rẹ ẹ báyìí wàá rírí gbà ń bẹ ó yẹ kó dìímú dáadáa kó wo bó ṣe ń ṣiṣẹ́ tí ẹ̀mí èèyàn bá fẹ́ ràn yàn níṣẹ́ rí àbó fẹ́ tàyàn lólobó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ jíṣẹ́ kan fún yàn ọmọ kóòtù òjìlé ti ń gbọ́ mi ìgbà míì bí ó ṣe sọ̀rọ̀ fún ọ nínú ọkàn rẹ kò ní láòdù létí rẹ ẹ̀mí tí ó wàá rán ọ níṣẹ́ aburú wípé ṣe báyìí ó yá bá ọkọ ọ̀rẹ́ rẹ lájọṣepọ̀ ó yá bá ìyàwó àbúrò rẹ lájọṣepọ̀ òun yóò láàdù létí rẹ gbogbo yín ló yẹ kó o mọ̀ kí ẹ̀mí bá fẹ́ rán ọ níṣẹ́ aburú ǹjẹ́ yóò láàdù létí rẹ tó bá fẹ́ rán ọ níṣẹ́ rere ǹjẹ́ yóò yóò lọlẹ̀ létí rẹ ṣé fọ́lùmù ó lọlẹ̀ ni àbí yóò lòkè kọ́kọ́ gbàyàn mú àkọ́kọ́. àwọn aláṣọ fún pé kinní kan ní Holy Ghost àbí Holy Spirit wọ́n pè ní ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ kì í ṣe ẹyọ kan nítorí a gbàgbọ́ wípé màláìkà ni àwọn ẹ̀mí yìí wọ́n dẹ̀ pọ̀ rẹpẹtẹ kódà wọ́n pọ̀ ju àwọn ọmọ ẹ̀dá lọ àwọn màláìkà ló ń ṣiṣẹ́ pẹ̀lú èèyàn lójoojúmọ́ iṣẹ́ wo ni wọ́n ń ṣe nínú ìgbésí ayé rẹ̀ àwọn ọ̀nà wo lọ́ọ̀tọ̀ tó fi jẹ́ pé màláìkà rere yóò mọ̀ bọ́ fi ṣiṣẹ́ ọ̀nà àkọ́kọ́ ni pé máa ronú nípa nǹkan rere ní gbogbo ìgbà lóòótọ́ ẹ̀mí rẹ ó máa gbé ọ lọ síbi nǹkan aburú ṣùgbọ́n máa dá ẹ̀mí rẹ padà nípa ríro nǹkan rere àwọn mọ̀láìkà tó jẹ́ mímọ́ wọn máa bá ọ ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni mọ ìràwọ̀ rẹ dáadáa mọ rúràwọ̀ tó ń lò bóyá ràwọ̀ afẹ́fẹ́ ilé kìíní ilé kejì àbí kẹta ni bóyá ràwọ̀ ọ̀nà ilé kìíní ilé kejì àbí kẹta ni bóyá ìràwọ̀ ilẹ̀ ilé kìíní ilé kejì àbí ilé kẹta tàbí kó jẹ́ ìràwọ̀ omi ilé kìíní ilé kejì àbí ilé kẹta tó o bá ń mọ̀ ràwọ̀ yìí dájúdájú o mọ̀ àwọn èèwọ̀ rẹ wà á mọ̀ nǹkan tí ò yẹ kó o ṣe wà á mọ̀ irú àwọ̀ wo ló yẹ kó o máa lò bóyá yálà aṣọ tó ń wọ̀ sọ́rùn bàtà tó ń wọ̀ sẹ́sẹ̀ irú àwọ̀ ọkọ̀ rẹ àbí irú kọ́tìn lò sínú ilé àbírú tó fi kunlé rẹ̀ ọmọ kò tí gbogbo nǹkan kọ́ lóògùn wọ́n sọ fún wa tó bá mọ àwọn nǹkan wọ̀nyí tó o sì pa òfin ìràwọ̀ rẹ mọ́ kò sí nǹkan kan tí ò léèwọ̀ tó bá pa mọ́ àwọn ẹ̀mí yìí ó máa bọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àti gòkè àti achieve nǹkan tó fẹ́ fà achieve láyé kò ní ní ọ lára. My fellow viewer and listener I bring this to you to enlighten us on how we live our lives to attain goodness and greatness. No one on this earth can do without problem. There is no way you can do without problem. But how do we minimize this problem? How do we overcome them? It's not always by consulting the soothsayer. It's not always by consulting prophets. Is not always by consulting Babalawo. Be your own prophet. With your heart, with your spirit. Put more energy on your spirit when you are praying. Elo ó máa gbàdúrà kò ní sọ́kàn rẹ̀ ń bẹ̀. Àdúrà tó ń gbà àti tó kódà kó máa pọ̀fọ̀ jẹ́ kí ọkàn rẹ̀ wà ń bẹ̀ dẹ̀ fi ìgbàgbọ́ tó strong sí. Tó o ti emphasis tó bá ti lé e, more stress lórí content are dry. stress is emphasis is the is the amount of emphasis you placed on that particular thing the amount of emphasis you placed on that particular thing when you are praying pray as if you are seeing whom you are talking to and you and you have much belief in him even if you are consulting go gods even if you are consulting deities make sure your spirit and your heart connect, magnet with the with what you are consulting with. Now, let me bust your brain. My dear listener and viewer, I have come loaded. I came back loaded. Ẹ jẹ́ lọ mọ̀ wípé ẹ̀mí tó It is you that will determine uh, apart from your your destiny that any imaku at the age of fifty ẹni máa kú at the age of sixty ìwọ ló máa determine bóyá ẹ̀mí ẹ̀ máa gùn àbí ẹ̀mí ẹ̀ máa kúrú ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ẹ̀mí fara wọn lékú lọ́wọ́ má fi ara rẹ fa má fi ẹ̀mí rẹ fara rẹ lé òṣì má fi ara rẹ má fi ara rẹ fa ẹ̀mí má fi ẹ̀mí rẹ fara rẹ lékú lọ́wọ́ bí orí bá ń fọ́ ọ lásán ẹlòmíì ò wò pé ha ìwọ Ọlọ́run ṣé kinní ìkwá ni ó pa àwọn báyìí with your saying o ti fara rẹ o ti fi ẹ̀mí rẹ léṣù lọ́wọ́ o o ti fi ẹ̀mí rẹ lé ikú lọ́wọ́ ẹlòmíì kan kékeré ni ó ṣe yóò ní ah ṣé ò ní bọ́m̀bẹ̀ báyìí Ọlọ́run nípa ọ̀rọ̀ tó o sọ ọ̀rọ̀ ẹnu rẹ spiriti ni ò lè rí mú òun lọ́lọ́run fi dálé ayé ó ní náà máa múruhu ìzáradà ṣáyán áyàkún lálàó kún fáyàkún ní àtètèkọ́ṣe lọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run gangan lọ̀rọ̀ náà èyí tó ń sọ síta tí ìwọ ò mọ̀ èyí tó ń sọ síta tó ò gbọ́ yẹn tó bá lọ jẹ́ pé táìmù tí àṣẹ ń bẹ láwọn rẹ ni ó ti ṣe o pé ṣé o wá lè bọ́nú ọ̀rọ̀ yìí báyìí má rora rẹ pé má máa sọ bẹ́ẹ̀ jáde nǹkan tó máa sọ jáde tó bá ti wá sọ́kàn rẹ̀ ni pé ọlọ́run o ikú kúkan ò ní pa mí bí kò ṣe yíyè ọ̀rọ̀ ọ̀rọ̀ nu bíbélì ni bí ṣòro bá dé wọ́n sọ wípé ṣé sọ wá lè bọ́ nínú ìṣòro yìí báyìí ṣé ìṣòro yìí ni ó pa ọ́ báyìí ǹjẹ́ orí burúkú ò ti dé báyìí má máa sọ mọ́ tó o bá tètè fẹ́ sọra rẹ sínú kòtò ayérayé tó o bá fẹ́ para rẹ sáyé torí ikú méjì ló wà ikú ìpanisáyé wà ikú nùsàárè ẹ jẹ́ ń dákẹ́ báyìí lónìí ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run wọn ò tún mú gbàǹkó pè wá fún yín ẹ dákun ẹ má ṣàì comment ẹ comment ẹ share ẹ like ẹ kí ẹ bá mi sọ̀rọ̀ lórí zero eight one six one five eight eight eight seven seven tàbí zero eight zero six three nine six zero zero seven two ààrẹ Dr. Kola Ọlátúnjí ló kọ mi lẹ́ẹ̀kan sí i love you all. ìgbàgbọ́ Yorùbá ò lè tó tó yẹ kí a ti ṣe nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Oòduà ẹ̀ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀ látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ ká máa gbọ́.